أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا سأقول لكم الله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ̀ bá nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú òbí wa àtàwọn àlùfáà àti gbogbo àwa jàmáà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lẹ́gbàá ọlọ́mọdé ẹ̀yọ́ kó òní ìtọ́ jẹ́ òru kẹrin oṣù Ramadan 1443 lẹ́yìn ìlà náà Muhammad sallallahu alaihi wa sallam láti gbòòrò Makka lọ sí Madina an bá jùpọ̀ tafsir wa lórí markaz wa markaz Umar bin al-Khattab al-Islamic adnainbai sóra tá ń gbìyànjú láti tó wa bá wọn fà ti fọ́n sábàáyé aya tí a kà lọ́wọ́ òun náà ni aya 23 nígbà tó lọ́wọ́ sọ fún wa nípa ṣàfáà àlàyé pa ṣàfáà là ń صدق آية يقول ولا تنفع الشفاعة عنده إلا لمن عدل له نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنفع الشفاعة عنده إلا من أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير الله سبحانه وتعالى فلا يفعل بك tí ó ṣìpẹ̀ tí يوم القيامة àyàfẹ́ tó ń báyọ̀ ń dá fún ọ̀rọ̀ ṣìpẹ̀ làwọn ń fún wa pé àwọn májẹ̀mú mẹ́rin ló wà fún ṣìpẹ̀ aláàkọ́ onáàlùpẹ̀ tí ó ṣìkọ́ jẹ́ mùsùlùmí ẹni tí wọ́n lẹ̀ ṣìpẹ̀ náà jẹ́ mùsùlùmí lẹ́yìn náà gbogbo ẹ̀ ilẹ̀ lùmẹ́nà adúnàlá ọlọ́run yóò ní kódírà yóò ṣiṣẹ́ kàdíbẹ̀ àwọn àǹdàlàyé fún àwọn pa ṣẹfà àtòlò ọdún alifatul kọdà tí a tòbi tó ní àná nípa pé ìṣòtò ga jùlọ òun náà ni ti ànábì muhammad sallallahu alaihi wa sallam tí òun náà ń sàlàyé fún wa nípa ìṣùpẹ̀ náà wípé òun náà ni tó fẹsẹ̀ nínú buhari àti muslim بي من غير وجه ان رسول الله صلى الله عليه وسلم لا يتنا كما اذا بي وهو سيد ولد ادم النبي محمد صلى الله عليه وسلم ان يسوى جو النبي ادم واكبر شفيع عند الله ونسي جبيش بتطبي جلوبا جوي عند الله ولد الله سبحانه وتعالى أنه حين يقوم مكان محمود يشفى في الحاس كله nígbà tí ó dúró láì kẹta pé makama mahmoud tí a máa tọrọ fún tọba pé mo tẹ́ pé aláwọ̀mọ̀ ààrí ìdá wàtí tàmà والصلاة القائمة آتي محمد الوسيلة والفضيلة وبعث مقام محمود تما ترفوه يو دنيا ينا يبا سلايكوا في النبي محمد صلى الله عليه وسلم يو أول السجود يو سجود فيسجد لله تعالى يو سجود فلوه يبدأ علي بمحامد لا أعصيها الآن الله أكبر النبي إني جوتي ما روى وقفت ما تقول الله نيس إننا لله ما بنوني أما أن يتيون يلوه سبحانه وتعالى ثم يقال له يا محمد لين والبي ومحمد ارفع راسك قل يا سكي وقل تسمع صرت الله سوء أكبروري واسأل توتي تبديري دوال ترى أفو wọ́n ṣe wá tó ṣọ́fà lẹ́yìn náà ṣìpẹ̀ àtìpẹ̀rẹ̀ àgbà ìpẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ànábì ṣìpẹ̀ gbogbo àwọn èèyàn ká gbangba kìyàmà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ìṣirò ṣe wà bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́sá àtàánú wájọ́ náà lọ́ọ̀bà ọmọ báyìí nìkan àwọn àhádìí tó inú ẹgbàwá òfin ra ẹgbẹ́ ọlọ́run ṣe nǹkan márùn fóun tọ́lọ́run ò ṣe fẹ́ nìkan síwájú òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àwọn nǹkan márùn fóun tí ó ṣe fẹ́ nìkan síwájú òun ànábì nìkan lọ́lọ́run ṣe àwọn nǹkan márùn yẹn fún sallallahu alayhi wa nínú àwọn nǹkan márùn yẹn náà ni pé ànábì sallallahu alayhi wa ó ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fún oníṣàfáà àtúntò ọgbà ìṣẹ̀pẹ́láì ní àwọn kan márùn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fún àmẹ́bí ní jọ tẹ́lẹ̀ kan ní sọ̀rọ̀ báyìí tàbí fọ́lá náà báwo yóò lè bá nábì adam bínú tó bẹ́ẹ̀ nafsi nafsi abánábì náà nafsi nafsi gbogbo wọn pé àbí ah, bí ti là bí ti là ní annabi muhammad sallallahu alaihi wa sallam òun nìkan ní jọ́nà nípa pé ummati ummati ummati al'umma mi al'umma mi al'umma mi ọlọ́gbọ́n bá sàlẹ́bì lẹ́sẹ̀ rí ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah tó yá bínú Islam mo máa sọ̀rọ̀ kan fáwọn èèyàn pé tẹ́ ẹlẹ́mọ̀ tí máa fi Qur'an kọrin tí máa fi Qur'an sáwàdà wọn máa ti jẹ́ Qur'an ẹgbọ́n kan tó lọ́wọ́ wíta pé ata ìdá fóṣìyà à kọlọ́ obìnrin nígbà tí ẹrù yẹn bá kó nígbà yà wọn ẹrú wó ni nínú ẹgbà wá tí mo tẹ̀mí lẹ́ni pé annabiwa muhammad sallallahu alaihi wasallam tí wáyé pé an abi hurairah radiyallahu anhu أن النبي صلى الله عليه وسلم قال إذا قضى الله تعالى أمر في السماء ضربت ملائكة بأن النبي أسعانا بقوله ما tí wọ́n bá bẹ́ sọ̀rọ̀ kan ní sánmà wá títà ti sọ̀rọ̀ yẹn àwọn màláìsà wọ́n rẹ̀ yà wọ́n sípa wọ́n tí wọ́n fi lu sẹ́mà báyìí bí i pé yẹn fi eré lu àpáta tí ó máa dún harvard samara tíwa sẹ́mà gan mohammed láìra ìgbàlá nẹ́fì koran fẹ́sì kalẹ̀ koran tí ọ̀pọ̀lọpọ̀ fi ń kọrin lónìí koran tó ọ̀pọ̀lọpọ̀ fi ń sábàdà lónìí koran tó pé ẹ̀rọ ẹ̀kí fàtí ọlọ́dẹ yọ ẹ̀kí ní àtẹnẹrẹ́rì wọ̀láyà ìmọ̀yì koran àwọn màláíkà gbogbo wa sùdúrù fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀rù ọkùnkà wọn pé sùjú nìyẹn ẹ̀mí wọn gan sàlù ó di wọn bá ìlà sẹ́mi alìsáàbì náà ká àrùn sàmà sọ èkó wọ̀kárù lílá ìsújàdà wọ́n ti gbọ́ ìgbé yẹn wọ́n ti gbọ́ nínú ẹ̀ gbogbo inú àwọn màláìka yẹn ẹjẹ kọ̀ọ̀kan bú yẹn sókè هنا جبريل عليه الصلاة والسلام يقول فيكلمه الله من وعيه ما بما أراد الله عز وجل بسم nta nínú ẹgbẹ́ àwọn mọ̀lẹ́kà gbogbo wọn dákun ní pé ẹnìkan kan ò ní gbọ́ tí ìbá sojú kò ní èèmọ̀ gbọ́rọ̀ àyùbẹ̀ kọ́ ni àmọ́ òun ní gbọ́ gbogbo wọn dákun lọ́dún òun ní gbọ́ títí títí Jibrilu nìkan yóò sì rí sókè ju mi gbọ́rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala فيمدى به جبريل عليه الصلاة والسلام على الملائكة ملائكة بعد وعبروا يتنا يوم عما بيبوا يوم ملائكة هم قدلة ملائكة كلما مر بالسماء سماء يسأله ملائكته تبقى تبقى قد أن كان ملائكة مقصي ماذا قال ربنا يا جبريل كن يولون وباواوي وجبريل فيقول عليه السلام قال الحق ابن الله بصر وهو العلي الكبير ولو بناني وبتوت فيقول كل مثل ما قال جبريل فينتهي جبريل بوعيه الى عز امر الله تعالى من السماء والارض الله اكبر كل ملائكه ما نطيب قال كل ما نطيب ثاني كل قال الحق ونقي فلما الله سبحانه وتعالى في

ọlọ́ọ̀bá gan sọ pé ààkí ah, ah, ló ń ṣe yí afẹ́bí haza alhadisi ti àjàgbó lárí hmm. ọ̀rọ̀ mi ní ṣe ilé mà ò tẹ̀lé hakun lẹ́wọ́n fi rẹ́rìn wọ́lá tẹ̀kún ẹ̀wà máa sọkún kùrán ìjáwẹ̀ ẹ̀rọ máa kàtó máa sọkún ni ìjáwẹ̀ ẹ̀rọ máa gbọ́dọ̀ máa sọkún ni níjọ́ kan annabi fún mi هناك قرآن فيه عبد الله بن يا رسول الله أقرأ عليك القرآن وإليك أنزل òṣèré ọba mọ́sí ẹ̀ka koran fún ẹwọ́ lọ́kọ́ wà ìwọ́n lọ́sọ koran ní mo fẹ́ gbọ́ látòrí àhán ẹlòmíì mo fẹ́ gbọ́ látòrí àhán ẹlòmíì sẹ́yìn náà abdullahi ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kasọ́tò nìsá koran fọ́ ni náà tó débi yára pé wọ́n kẹ́ ìfẹ́ ilẹ̀ àti nàbí kó lè ọmọ ti fi ṣàyè dàbí òtí nàbí ká àlà àhùlẹ̀ ìṣẹ̀yẹ dẹ bóòtú ó sì rí gbangba kìyàmà nígbà mú gbogbo àlùkùnmọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ẹlẹ́rìí wọn sápẹ́ ìwọ Muhammad labá mú lórí bẹ́lẹ̀ lórí àwọn eléyìí Abdullahi bin Mas'ud mata bi tó ń débẹ̀ àlebi ní hasbuka hasbuka hasbuka ó ti tú ẹ ó ti tú ẹ ó ti tú ẹ kúmọ̀ tó wọ́n ti dókè bá àlebi sùkùn kùránì yẹn lèmi pẹ̀lú ẹ̀ wọn fi ń ṣeré lónìí làbí ń kọrin tọ́lọ́ ní ẹ̀sùn pé fàlà ọ́kùsímù bima tubsirun wa ma la tubsirun innahu laqawlu rasulin karim وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كائن قليلا ما تذكرون تنزيل من رب العالمين الله أكبر فانفلع روردا يكيزر يكيزر يكيزر وداري أقسم بما تبصرون ولا مبورا بلو دوري وما لا تبصرون متبورا بلو دوري كيلو كنو gbogbo àwọn ìbúra nù ó ní ọ́pùsímú bí máa tó ṣe róòdù mo búra pẹ̀lú tí ẹ̀rí wọ́n máa la tuntun tó búra pẹ̀lú tí ẹ̀rí gbọ́lọ́n tí ẹ̀yìn náà ó lọ́ka ó lọ́rọ̀ gbọ́lọ́n tí ẹ̀gbọ́n ní òjijì arákùnrin ìrìn àní Muhammad sallam wọ́n máa wà bí káwọn lè ṣáàyè kéèsè orin ní bá kéèsè orin ní kéèsè orin lẹ́mí kọ́ ẹni kíso lábí gba ni qalilan ma tadhakkarun ọ̀rọ̀ yìí ìrònú yìí ló kéré gbọ́dọ̀ aya yìí wà nú àwọn aya tọ́lọ̀ fi motivate Umar ibn Khattab hmm. tó fi gba Islam ẹgbẹ́ nẹ́sì Qur'an jálùbà ní máa fa ọkàn àwọn yẹn gbàgbà gbogbo wàmà tó máa rẹ̀ Umar ibn Khattab ọwà nú wọ́n ìwà ń ka kùrán lóru fún máa lè gbọ́ ọmọ bá lọ́jọ́ kan ìwà ń gbọ́ kùrán ni kùrán ni wọ́n wọ̀ láti yẹ ní ara ní bá ń sọ pé orin yìí má dúró orin yìí má dúró dédé ìgbà yẹn lálẹ́ nǹkan tó ha kọ̀ lọ́wọ́ ló bá ní fàlà uqsimu bima tubsirun wa ma la tubsirun. إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون gbẹ́gbà ẹgbẹ́ gbogbo pẹ̀lú tí a ń rí mojú gbogbo pẹ̀lú tí a ò rí gbọ́nà tí a ń gbọ́lẹ̀ ní òsì arágbà kéèsì orí ní ọmọdé pé orí gbígbà ó wà ní arákùnrin alájùgbà ní agbọ́nkà tí mo wílù wọ́n wọ̀lá ìrẹ́ ti ló kéré pọ̀jù gbogbo ilé ti ń gbìn ti ń gbìn ìmẹ́lì ṣọ́kà umar sọ́rọ̀ mọ́ lọ́gbà islam gbogbo ilé ìtòrò kọmọ̀ pé káàì torí bá rántí bá rántí ọdún kẹfà síkà oṣù kẹfà tàbí umar bọ̀ sáàgbà islam ó kò lé awo wọn kó ń fẹ́ lè pa lẹ́bì nígbà wọn ṣe mítíni awo wọn ní dárò lábíwá ó kò ní ọ̀nà ìpè yẹ òun fẹ́ ní ara wọn lẹ̀ nítorí sẹ̀rẹ̀ pé tó bá pa muhammad kọ́kọ́ wọn náà nítorí bá kò lé awo àmọ́ àwọn àdìyára Qur'an tọ́lọ̀ fi gbèsè la tó ti bọ́ tó ti gbèsè la lójú ọ̀nà tó bá Sa'id pàdé lóní kí ló lọ lọ lóòrùn kankan báyìí mú òrùn kí ló ń bó lọ ń gbó lọ bí ló lọ báyìí ní mi bẹ́ẹ̀ lè yanjú Muhammad mi káti ẹ̀sìn mi ó ní àà ah, ah. ó rò pé mi rèé dùn tí gbogbo wọn kọ́mọ ẹni mi wọn náà ni Muhammad sẹ́lẹ̀ ó kò tó bá gbogbo bẹ́ẹ̀ pa Muhammad mi rèé dùn tó bá ní àà ọwọ́ àrùkó túbù báyìí olùkọ́ àwọn ẹbí rẹ̀ ọgbà àwọn bá ní abdulmanaf ọmọ nígbà ìbànú àkílọ́ sí ọ́ àbúrò dára wọn lórí kìtìkù dára wọn ara wọn lè lù ọwọ́ ní kìí wọ́n máa kọ́kọ́ pàmẹ́ tó kò rẹ̀ ọwọ́ ní kò tó pàmí mọ́pàmí ọmọ ayé àbúrò ẹ̀ lóbìnrin Fatima wọ́n jẹ́ Umar bin Khattab wọ́n jẹ́ Fatima bin Khattab wọ́n náà ti gba Islam ara wa ni orí Umar gbóná dẹ̀lóbìnrin bá zbak ó lọ ní Fatima obìnrin fatima ìgbà tó débẹ̀ déédéé ìgbà tó débẹ̀ sẹ́yìnà sẹ́yìnà fatima binta khatab àtọkọ rẹ̀ àti àkàbáb bin harat wọn ka kuran lọ wọn tilẹ̀ kópa ní wọn fúlà tilẹ̀ kólẹ̀ ìtẹ́wà àríwá pẹ̀lú ní táǹkì gbangba táǹkì náà àmọ̀tọ́lọ́ rẹ̀ o wọn tilẹ̀ kópa ní tó bá kánlẹ̀ kù ìdíkùn wọn sálámà fi ń tọ́lọ́ kan pẹ̀lú sálámà má kánlẹ̀ kù àtìlẹ́kù àtìlẹ́kù ó ń gbọ́ kuran yìí láti ta ní ó bá lè yọjú wọn ah ọmọ òbúrò kàtọ́ mi àbá àgbọ̀nà ara rẹ̀ òun ti gbọ́ báyìí ọmọ òbúrò kàtọ́ àlejò ló ń mọ́ka ọkọ̀ lẹ́gọ́ ti ẹ̀ náà òun àlejò òun tó mọ̀ pé wọ́n lè sọ lè sọ wọ́n lè pàwọ́ ọkọ̀ lẹ́gọ́ wọ́n ti kàtó gọ́ sínú ilé fatima bá fẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ awọ tí sọ́tò tọ́ kí ni ká mẹ́wọ̀n tó fẹ́ mú awọ yẹn mo bá gbà lọ sábì mọ́ àbúrò bá gbà lọ pé ara ọ̀ ẹ̀gbin ní ẹ̀ ọ̀gbọ̀n fọwọ́ kà ó dúró ilá ó bá bẹ̀rẹ̀ sí gbá wa nígbà tó bẹ̀rẹ̀ sí gbá wa Fatima ní pé ó bá pa wá àní kó ló ń ta wà yìí nítorí wàá rẹ̀ lò tó bá pa wá àní kó ó ti fọ́ gbogbo ẹnu Fatima ó ti fọ́ ní ọkọ rẹ̀ àwọn mùsùlùmí dáadáa wọ ìbádùn Rahman ìlẹ̀bí náà yẹ̀ kí ni wàá tẹ̀lé nígbà tí mo máa bẹ́ fọwọ́ kan ọ̀rẹ́ ìbílíọ̀nù fọwọ́ kan ọ̀rẹ́dà kápù mi kájọ́ wà bẹ̀ fún mi tó bá gbọ́dọ̀ sí ká sọ́dún tọ́ ha lọ gbọ́dọ̀ sí ká lọ la ilaha illallah nígbà tó débi àyà fourteen kan níbi ní ìnáni anallahu la ilaha illa ana ìnáni àná lọ́ọ̀lọ́ọ̀lọ́ èmi ni ọlọ́ọ̀bà allah láàrín òṣìṣẹ́ni tí yóò tọ́sí fún lẹ́yìn mi èmi nìkan náà ni fàbúdó mi èmi nìkan náà máa jọ́sìn fún wa ákìlì sọ́lá tàlù zikiri múrù ní ayé muhammad múrù muhammad wa wọ́n dá ọwà dárò arkam ìgbà yẹn náà musulmi máa bọ́ ó máa bọ́ ni ẹ̀ tó bẹ̀ láti sọ fún islam náà ẹ̀ tó bẹ̀ àlejò wà dárò arkam lẹ́lẹ́gbẹ̀ẹ́ safat lẹ́gbẹ̀ẹ́ òkè sàfà yẹn ibẹ̀ ni ó máa gọ sínú òkọ́ ló máa gọ sí ibẹ̀ ló fi tilẹ̀kùn bẹ̀ náà yìí ya ìrẹsìlá umu bá lọ pẹ̀lú àwọn Fatima sí ẹkọ ẹ̀ pẹ̀lú gbogbo ìgbà náà ó débẹ̀ kálẹ̀kùn wọn ò fẹ́ láti tilẹ̀kùn rẹ̀ kálẹ̀kùn wọ́n tó lọ yọjú wò mọ̀ Umar bin Khattab radiyallahu anhu mani àwọn mùsùlùmí jájọ́ náà ti ha ìkẹsìwá lónìí ọwọ́ jẹ́ pé òjò júmọ̀ ní jọ́nà gẹ́gẹ́ bí ẹgbà wá òjò àlàmísì lálẹ́ Hamza ọmọ abdulmutali tó jẹ́ ọmọ fásitì ti gba Islam akíndẹ̀lẹ̀wò náà asadu Islam sẹ́ni Hamza ti gba Islam sẹ́ni Hamza ní alọ́ ìsìlẹ̀kù ẹ ifta ala olùbá ìjà àbẹ̀kẹ́ ìfọ̀kẹ́ wọ ìjá àbìjẹ́rì ìzàlẹ̀ tó omi tẹ́fẹ̀ afípàdé afẹ́ ó ní ẹlọ́tọ́lọ́gbọ̀ tó bá bóore wá yóò bọ̀ orí ọba sì wá ẹgbọ́n mẹ́tẹ́ gẹ̀mí ìdáwọ̀ rẹ̀ lábìyànjú ẹ̀ ẹ̀sílẹ̀kù fún un bá sílẹ̀kù fún bọ̀ sí ní amza àwọn akin àwọn bẹ̀rẹ̀ sí wọ́ọ̀tì wọ́n bẹ̀rẹ̀ sí wọ ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ wọ́n wọ bá yóò mọ ọwọ́ lọ bí ìdà wọ́n wọ́ọ̀tì wọ́n wọ́n tẹ̀ àwọn security tó ti security lọ àwọn security wa ti yé àwọn ìjọ ara wa yìí ọlọ́run kó sàánù wa ọlọ́run ayé bíi Islam bó ti déwájú àbí Islam ni ó sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah anna muhammadu rasulullah gbogbo àwọn sùhábà lọ́wọ́ ti Allahu akbar àwọn nígbàtí ó mọ̀ gba ìsìláàmù máa pè rùn kò sí ìrùn pípé gbàdà ọdún kẹfà lọ gba ìsìláàmù kò sí ìgbàdí jáde pípé gbàdà kò sí irúgbọ́ ó sì dáyé àmọ́ wọ́n sọ pé Allahu Akbar wọn ò bẹ̀rẹ̀ sókè sókè lẹ́dẹ̀rẹ̀ àwọn Abu Sufyan ó bá rọ́ọ̀sì ọbẹ̀ kí ká lọ fi àjẹ́ wọn gbé ah àti jẹ́ máa kọ sí ni ní àwọn adébẹ̀ báyìí tí wọ́n sílẹ̀ kú báyìí wọ́n rí ọmọ ọmọ ọmọ kàtọ́ọ̀b wọ́n rí hamza ni àti tọ́ọ̀nù padà wọ́n rí pé wàhálà ni rivers ló ń bá lókun bá padà wọ́n rí pé táwọn amẹ́ríkà wọn máa tọ́ọ̀nù ewúlé ti àwọn mo kálukú bá rivers ti tẹ́ ní ọmọ kàtọ́ọ̀b lọ́fàá abdullahi bin masu nọ̀rọ̀ pé islam umuru fatu ìmọ̀ sọ pé islam umuru fatu وهجرته نصر وخلافته رحمة ما سواء سنة بلاد ما فيني أمر أن إسلام أمر يعبى إسلام أمر فتو أسنى فوان أسنى رفوان وإجراته نصر إما إفلاس هجراره أنا سوجة فوان ترى قد يا سنة أنا سوجة فوان نصر وخلافته مطلب يا خليفة رحمة gbogbo ẹ̀rọ máa gbogbo ẹgbẹ́ ṣe ìyíra kó maka wọ́n ń ni wọ́n ń kó maka maka rẹ̀ nígbàtí kó maka ogun ẹ̀ ọ̀nà ó ti gbogbo ẹjọ́ bẹ́ẹ̀ sọmọ ẹ̀ lókó tó wá sọmọ ẹ̀ sí ọmọ òrukàn kó wá bí òun lọ́nà wọn bá mẹ́sọ̀ ìyàwó ẹ̀ di kó wá bí lọ́nà máa ẹnìkan ò lè ọmọ àwọn mùsùlùmí ńgbòmùlùkọ̀tọ́ gbọ́n gbà pé ọlọ́run ọba Qur'an ọ̀rọ̀ ọlọ́run bó ti bá Islam yẹ Qur'an yẹ làwọn sọ di orin lónìí ẹwà ni ẹ̀kẹ́ bá àwọn bàbá tí wọ́n ń ké báyẹn wọ láì bó ti máa ọlọ́run ti gbà fún wa gẹ́rẹ́ ti قل والسماء ذات الرجع بي والعرض ذات السجع إنه لقول فصل وما هو هذا العزم هو ساينس ما ساينس الله مؤمن والسماء ذات الرجع evaporation kọ́lẹ̀ pé ọlọ́run ni mo fi sọ́mọ̀ bọ́lá mọ́ tuntun máa ń dá omi والسماء ذات الرجل مو في سما بولا بان جوب يبدا والارض ذات السقف في الباب بولا بان بان صوم يمكدا انه لقول على القران يعني على يدن يدني وما هو بالعز كذا ودالي قران لا امر على ودالون ان كوني ما بروفوا ọlọ́run bá kágbogbo àbúrú yẹn kó lọ lọ́ba ọlọ́run kó wá sáà lọ ọ̀dọ́ ẹ̀kẹ́ra jùmọ̀ lọ́ba àwọn alọ́dẹ ọjọ́ mi kọ́ ní tí wọ́n tún jẹ àwọn kan wọ́n sọ sí ẹ sáláńdà ẹ̀rọ alábúrò olùmọ̀sá àpúrẹ́sẹ̀ wájú ọlọ́ba káwà ló sáǹsì lọ́mọ̀sá àtàwà ń bẹ̀ yìí káyà túbá olùmọ̀sá àpúrẹ́sẹ̀ ọlọ́wà ń sọ àpúrà fọ́ta orí ìfọwọ́ pé kí kólmánù. قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال يسألون عما أجرمنا ولا نسأل عما تعملون قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم قال وانت رب الأمر بوبي علي أوان شيري سبحانه وتعالى أوان سسيري توحيد الربوبية يقول من يرزقكم من السماء والأرض sọ pé beloved ta ní ń ṣe àríkì fún láti sẹ́mà sílẹ̀ ta ló ń ṣe àríkì fún láti sẹ́mà sílẹ̀ tí ń rọ̀jò fún yín tí ń mú àwọn arúgbó jáde tí ń mú àwọn oríṣiríṣi ń fàtẹ́gùn gbogbo ìta ló ń ṣe àríkì fún yín ó lè lọ àwọn tó ń gbọ́ aláwọ̀ ni aláwọ̀ ni òun táwọn kọ́ ní ṣe ìfún òtó bẹ́ẹ̀ Ṣàngó kọ́ ní ṣe Ọya kọ́ ní ṣe Ọ̀ṣun kọ́ ní ṣe kò sí ilé tí ń ṣe ọlọ́wọ́ bá nìkan ní ṣe kó lè lọ́ọ̀ ẹ̀yin tí a wá gbà pọ́lọ̀ ní ṣe tẹ́ wá jọ́sìn fọ́lọ̀ ọba ìbí gbà pọ́lọ̀ ní ṣe tẹ́ jọ́sìn fọ́lọ̀ ọba wà iná àwọ̀ ìyá kùnlá aláhùdà tí a wà aláwà lójú ọ̀nà bẹ́ẹ̀ ilẹ̀ wà lójú ọ̀nà àwọn fi dọ́lá lè mú bí abọ́wà ní ṣìnà tán sẹ́yìn tẹ́ ń pẹ́ tí ọ̀dá sánà tí ọ̀dá alábẹ́ bí ìtẹ̀jú wáyá ìtòhùn nítorí wáyá ìbẹ̀lẹ̀ pé kúlá tó àlónà àmà àjìrán ọ̀nà tábádá oníbẹ̀ lọ yìí sẹ́gbà kúrọmọ́lọ̀ fún oníbẹ̀ lọ ibi àti kúrọmọ́lọ̀ bá ọ̀nà tábádá ọlọ́run níbẹ̀ lọ ibi ẹ̀dẹ́ kún dára ọlọ́run níbẹ̀ lọ yìí lẹ́yìn náà àwa náà wọ̀n náà nọ́ọ̀sì

sáré méjì péré lọ́ba pass wọn ni àkọ́mọ method of teaching kò lè tó ọmọ a àlú ẹ̀kọ́ ni àbó lọ́mọ eighty days fẹ́ẹ̀lì lọ́pẹ́ mi méjì amánàbí ọlọ́wọ́ bá tó bá ṣe wá àrí fún ẹgbẹ̀rún èèyàn tẹ́lẹ̀ kí bá gbọ́ ó ti pass ti lọ́fàá anabi Muhammad ó ti rí agbẹ́nyọ́gbẹ́ alkiyama ẹ̀rọ anabi kan òun kò lọ́nìkan pẹ̀lú lọ́wọ́ àjẹ́nà ẹnìkan tó gba tí ẹ̀rú mọ̀tọ́rọ̀ jíjẹ́ òun pẹ̀lú ẹnìkan tó wọ́n lọ́wọ́ àjẹ́nà ẹ̀rọ anabi kan òun pẹ̀lú èèyàn méjì ni bẹ́ẹ̀ lẹ́jùmọ̀ ara wọn ni kúdó wá kan sọ̀wá kúdó wá kan àwọn ìjọba àti ọkọ̀ anábì máa rò pé mi pẹ̀lú àwọn àlọ́ ọmọ ara ò mú sá pẹ̀lú àlọ́ ọmọ rẹ̀ kúdó wá kan wọn sọ̀wá sọ pé ah, kò lópin àwọn ọjọ́ pé àlùkún wa ni ìwọ ni Muhammad àtàwọn yìí ọlọ́jà wà ní ọlọ́wà ọlọ́wọ́ bó kó wájọ àwa pẹ̀lú yín thumma yafta'u baynana bil haqq lẹ́yìn ọlọ́wọ́ tó wá sí pìyàn láàrin wa pẹ̀lú àwọn kan bọ́ sẹ́bẹ̀ kan mú tó wá nílùú pé ọlọ́wọ́ wọ́n mú sáájú yawma al mujrimun ẹ separate àtẹ́ni àwọn ènìyàn yóò bọ́ sẹ́bẹ̀ kan àwọn ènìyàn yóò bọ́ sẹ́bẹ̀ kan àwọn ènìyàn yóò bọ́ dúdúbọ̀ fọ́fọ́ àwọn fọ́fọ́ bọ̀dẹ́gbà àwọn dúdúbọ̀ bọ̀dẹ́gbà kan alẹ́ onímọ̀jọ́ kul aruni ladina alhaqtum bihi shuraqaa qalla ọlọ́ ẹ̀fìn àmì àwọn tí a ní orúgbọ́ ọlọ́run kí àwọn dà kí wọ́n ti kí ni contribution wọn sí ilé ayé sáwọn ni wọ́n dáyẹ̀ pẹ̀lú àbí wọ́n dá omi àbí wọ́n kí ni wọ́n ti ná àwọn tí a ń pè lórúgbọ́ ọlọ́ọ̀bà àwọn òṣàáyí kí ni wọ́n ti ábẹ̀rẹ̀ ọtí iná ìpẹ́ta كلا بل هو الله الله بناني الله العزيز مغبوبوي وبارتيني الحكيم مغبوبو انت انت يوبتيني سبحانه وتعالى انا على كلمه وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثرهم لا يعلمون ولكن أكثرهم الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين كلكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقرون الله أكبر أرى الله صلى الله عليه محمد وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون ọlọ́ni wọ Muhammad wọ máa arṣẹ́ náà ka ààrùn oníṣẹ́ ilẹ̀ káfàtà gbogbo èèyàn pẹ́lẹ́ta láàrọ̀ sí káfà gbogbo èèyàn pẹ́lẹ́ta láàrọ̀ sí bashiran àwọn tó bá gbẹ̀ gbọ́ ọmọ fún ní ròdùnú wọn naziran àwọn tó bá gbà ọmọ kìlọ̀ fún ẹgbẹ́ à ẹ́sì àjẹrà yìí ni walakinna akthara an-nasi la ya'lamun àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ yẹn bẹ́ẹ̀ wọ́n máa wọn pé gbogbo ayé ọlọ́run láti ṣe àbẹ́bí Muhammad òun náà sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé inú alìgbàlù Bukhari àti Muslim kama sábàtà fi sọ ihe ni kala kala Rasulullah sallallahu alaihi wasallam tí ó bá pé ó tí tó hamsan lam yóò ta hun na ahadun min anbiya ikabri ọlọ́run ò sí fẹ́ni ẹ̀kan náà níbi ọlọ́run tó síwájú mi orí márùn náà ni pé lucille tó bẹ̀rù ọba masir tó ṣe àrà ọlọ́run rán mi lọ pẹ̀lú dẹ́rùbẹ̀ ọ̀tá ní èdè ìrìn àjò oṣù kan tí àwọn ọ̀tá bá plan ogun fún wọn against Islam sáré bá gbéra tó bá kùdé èdè oṣù kan tí ẹ̀sìn ó débi tí wọ́n wà ẹ̀rú ti máa bà wọ́n ọlọ́run sọ ẹ̀rù sí wọn lọ báyà lucille tó bẹ̀rù ọba ọlọ́run máa tí àwọn ẹ̀rú ọlọ́run bá náà

asalaamu aleykum wàllu ẹ̀sìn bàbá yìí asalaamu aleykum ẹ̀ka àbò ẹ̀sìn wá sí bá ọ bàbá gbàlóhùn ó di ọlọ́run sí fánẹ́bí Muhammad sẹ́lẹ̀ ó ní aláàkọ́ ni nùsírì tó bẹ̀rù ọba ọlọ́run mi lọ́wọ́ pẹ̀lú rọ́ọ̀bà mọ̀sẹ́dẹ̀ ṣáà lẹ́yìn náà nàbà tún wọ̀jọ́ ìlàjì lé àǹtí mọ́sílẹ̀ ní ọ̀tọ̀hún rọ̀ gbogbo olè ayé gbádá ọlọ́run sí mọ́sílẹ̀ fún mi àti àyùmọ́tótó kò sí tí máa ti gbàgbé tí ní kírun ó di wa lẹ́yìn náà kò sí mo ti wá bẹ́ẹ̀ kírun tí ní fi tẹ̀yẹ́ mọ̀ tẹ̀wúrọ̀ gbogbo bí o bá ti mọ́ ètò tẹ̀yẹ́ mọ̀ bẹ́ẹ̀ ètò kírun ìgbà kò sí máa ti nílẹ̀ yìí àti kírun ara o ẹ kírun náà ó di wa lẹ́yìn náà àárọ̀ mi ó ẹ̀fìlẹ̀ lẹ́sẹ̀ yẹpẹ̀sẹ̀ tẹ̀yẹ́ mọ̀ ẹ̀rọ bí já Islam wa so dynamic tẹ̀yẹ́ mọ̀ yẹ ó ti wá tútù ju àlùwàlá lọ àmọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ ma ìgbà ayé buhari àti bí àgbọn ẹgbẹ́ àwọn wọn buhari àti àgbà tí wọ́n ní káwọn ọmọ ọmọ ká ẹmọ sí tẹ́ẹ̀sì wọn á gbìyànjú sí wájú pé wọ́n fi tẹ̀yẹ mọ̀ fáwọn ẹni tí wọ́n ma yẹn pẹ̀lú ẹ̀dá lẹ́nu ó di kòmọ̀ pé yẹn ó di nù ó di ó yẹ fi ó di ó yẹ ẹ máa kọ́ ń pa islam àtẹ̀yẹ́mọ̀m ó simple ju àlọ́ àlá lọ ó di wa tó bá wà ju òsèré tó wà á ti rómi àbí ọ̀wà ó ń sáré òòlì lómi tẹ́mọ̀m ó di wa lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ̀ ń ṣe fún anábì muhammad sallam ó ní ayọ́mọ̀ arájẹ́nu min ummati adrakatu salatu wa yusalli gbogbo bí bá dé àtúwà gbámọ̀sùn yóò kẹrẹ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta onáni ó hìlá dìlé gẹ̀náà ìm fọlọ́mtàhìlú lè áàdì ọlọ́run ṣe ganima ní ẹ̀tọ́ fún mi ganima síwájú anabi muhammad sallam àwọn anabi ọlọ́run tó síwájú rẹ̀ ganima máa jóná ni tó <clears throat> bá kó ganima jọ nǹkan ọ̀rọ̀ ojú ogun yìí iná kà sí lára rẹ̀ anabi ròyìn fún wa ní riyadu sọlẹ̀ nípa anabi ọlọ́run bá kàtí ń lọ jagun tí wọ́n jagun pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ń ṣe wàhálà tó wọ́n ń ṣe wàhálà àti ẹrú ọlọ́run bàkà ń bẹ tó náà fi tó wà pẹ̀lú àwọn ọ̀tá lọ́n tó ẹ pé tó bá sì pé wọ́n fẹ́ òkà gbọ́n gbọ́n débi káwó wọn ni kò ká tó wọ̀ lórí ẹja sún bẹ́ẹ̀ lọ́la wọ́n kà bára wọn sáré lọ́la ń sa àwọn àṣírí yẹn tó ẹ pé àṣẹbíyọ bí ẹ bá ti fẹ́ sùn pé àmẹ́ fi alẹ́ ẹ̀jẹ̀ fẹ́ amẹ́wọ̀ lọ àṣẹbíyọ lọ́wọ́ bá fura nígbà tí mẹ́gírì tí òrùfẹ́ wọ báyìí wọ́n ní ayọ́ Allahu akbar ó ní wọ́ọ̀rù wọ́n kọ́ láti kọ́ máa yọ kọ́ máa wọ̀ ni èmi náà wọ́n ti pàmì láti jihad mú sẹ́ni Allahumma amsikha lana ọlọ́mọba àbúrò mọ́jẹ̀ kọ́ wọ̀ bá mú mọ́jẹ̀ kọ́ wọ̀ yóò ṣe wọ̀nú yóò ṣe wọ̀nú ànábì ṣe bá ṣẹ́gun bá ṣẹ́gun bá kó gẹ̀rí mẹ́jọ báyìí mẹ́jọ ẹ̀kọ́jọ yìí àmọ́ bá bí yọ kankan lára rẹ̀ nínú nǹkan bá dín kankan kò ní kankan ní àwọn ìṣẹ́ tó bá kójọ iná ọba ṣẹ́ iná ọba ṣẹ́ lára ganima àfikún gbóló àwọn kan jáde nù wọ́n bá ní gbogbo ọ̀nà kọ̀ọ̀kan gbogbo pátì kọ̀ọ̀kan kó mú àtiwájú wọn wá wọ́n máa tún báyà pẹ̀lú àmẹ́bí ọlọ́ọ̀bá yìí wọ́n bọ̀ lórí ẹ̀ nígbà tó kan ìdílé àwọn àwọn ti bọ́ lé àmẹ́bí ọlọ́ọ̀bá lọ́wọ́ ẹ̀ sí ọwọ́ òfin sí náà oní fíkù àyín ní eré ẹgbẹ́ rẹ̀ ó máa fẹ́rù wọn ó bá rọ̀kan lọ́wọ́ tó gbé orí màálù góòlù tó dàbí orí màálù wọ́n ti rẹ̀ fúlẹ̀rù wọ́n ti báyìí wọ́n ti wọ́n ti jù síbi gẹ̀díwọ̀n ẹ̀ báyìí bílẹ̀ ṣe sẹ́ni bílẹ̀ ṣe ara mi àwọn nẹ́bí ọlọ́run ti wájú wa àmáàlì ó máa ti wa ọlọ́run nífẹ̀ẹ́ púpọ̀ jù ọlọ́run ti gẹ̀díwọ̀n lẹ́tọ̀ fún wa ojú ọgbẹ́ yìí alẹ́lọ́gbẹ́ ẹlẹ́kẹta ni àbí wọ́n ti gẹ̀díwọ̀n ní ẹ̀tọ́ fún mi wọn ò sí وكذلك يعني، يعني، يعني، وأوتيت الشفاعة إذا الشفاعة الشفاعة يوم يقوم الناس والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن كني وقال الصواب يقول بيدو لا يتكلم جسر جناح لم يتكلم جناح شفاعة وأوتيت الشفاعة لم يلو في شفاعة جناح ẹlẹ́ẹ̀kaàrún náà ni wọ̀kánà nàbí yóò bá aṣọ ilẹ̀ akọ́wọ̀mí ọ̀hásọ́à àtẹ́bí ọlọ́wọ́ bá kọ̀ọ̀kan máa náà sáwọn ìlú ẹni àtẹ́bí isa yaba ní israẹli ẹlẹ́yìn musa ya akọ́wọ̀mí amándẹ́bí muhammad wọ̀bọ̀ èso ilẹ̀ náà fi àmà èmi gbogbo ayé lọ́rọ̀ mi sí gbogbo ولوما سبحانه وتعالى كان بيدي كبو ويقول متى هذا الوعد إن كنتم صادقين أما كفهما كنجول الكامة نوتو الكامة نوتو أما كان الجير عقلقا ويقول لكم ميعاد يوم لا يتاخرون عنه ساعة فكني جود يوم لا تستاخرون عنه ساعة كان أليا ديو ألا ديو من الكامة كسين كسيون dílé rẹ̀ an hour kò sí wọ̀lá tẹ̀sítàbìmù kò lè sí nǹkan tó lè jọ pé kó yára wá before the time the fifth time náà ni ó tẹ̀lé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala iná sáàtà àtiyẹ̀tún akáàdù òkúfíà ìtújìzà kúlù náfsì ní máa tẹ̀sà ó ní wa ọjọ́ ẹ̀ bọ̀ ọlọ́ọ̀já wa náà sọ́rọ̀ ọ̀rọ̀ wọn dà sí àjọjọ́ náà lọ àwọn kan bẹ́ẹ̀ lọ pé ìmọ̀lẹ̀ ní ibùdó ọ̀wùdó ní yóò mọ́jú mọ́sífẹ́rọ̀ ضاحكة مستبشرة الله جواد والله وجوه يومئذ مسفرة أما وجوه قال لك آه أيوم بلجوة ضاحكة ومرار مستبشرة أن يوم ووجوه يومئذ عليها جبرة ترعقها قطرة أولئك أم القفرة الفجرة علمة الجواب والله ويا من الإسلام كيو أموالي كم بلون لك توحيد إيمان في قرو عصا وعبد الرحمن أول ما يجب على المقلب تفهيه إيمان العمل كلمة جزمة كن قالك مجد إيماني له إلينا لا بالله لا يكال القيامة وقال الذين كفروا به أجل الله وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى الظالمين موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لولا أنتم لا مؤمنين وقال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى أنحن صددناهم عن الهدى بعد إذ وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أنفسنا النجاة وأسروا النجاة لما رأوا العذاب وجعلنا الأغلال في أعناق الذين كفروا هل يجزون إلا ما كانوا يعملون ọlọ́run wá ròyìn fún wa nípa bí ó ṣẹlẹ̀ sáwọn kẹfìrí jọ gbé ونقول وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه àwọn kèfèrí wọ́n máa fẹ̀lú ọ̀sọ̀ pé àwọn onígbà kùránì jẹ́ ìsọ ìgbọ́ ànígbàgbọ́ kódà sáwọ́rá ìjìlá dàbúrá tó jẹ́rìí sí tó bá ẹ̀ ànígbàgbọ́ àwọn tí a tó síwájú ẹ̀ sófò Ibrahim àgbàgbọ́ kàlẹ́lẹ́bí ànígbà kùránì igbọ́ wọ ládínlẹ́rí ìbínú ẹ̀lẹ́ tó síwájú ẹ̀ nínú àwọn síra àjúwájú ànígbàgbọ́ ọlọ́wọ́ni wọ́n lọ́wọ́ tẹ́ra ìdílé mùtìrì gọ́ọ̀lì mẹ́mọ́ kò fóònà ìjọrọ̀bí tí wọ́n gbẹ́sẹ̀ máa wó wọn àwọn فلوه تقول ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس برب العالم سيب ما يكون ديني ديني سيب بعد ما يكون ديني ديني اللهم نسيو عندنا الله والله أنتم جذبت جنا ربنا إنك من تدخل النار فقد أخذيك إليه بجيتيو هو دعا نوع أمدي ونرى أنتم دعا نوع أمدي ونرى هو دعا نوع إن ربي جربي بعض إلى بعض القول wọ́n máa sípìlì ra wọn èyí olórí ibú ẹ̀yẹ lẹ́kọ́ bá wà ẹ̀yẹ ẹ̀yẹ tẹ́ pẹ̀lú ayé ní ṣéwù tẹ́ pẹ̀lú ayé kìlì gan ẹ̀yẹ lẹ́kọ́ àwọn ọmọláyìn máa ń la ìlà ìlọ́lá wọ́n máa sípìlì fúnra wọn yẹkúrú lọ́dún yẹn sọ́dún èfó lọ́dún yẹn sẹ́gbẹ̀rù àwọn tí wọ́n dúnmọ́ lẹ́yìn wọ́n máa sọ fáwọn ọ̀gá wọn àwọn ọ̀lẹ́ mọ̀ sọ fáwọn alágbára pé láwòlà à ń tìmọ̀lá kún náà mú mi ní kí ẹ àwọn ìgbà kan ìrìnkú wọn sọmọ́ ní ìgbà kan wọ́n sọmọ́ ní tẹ̀síwá wọn sọmọ́ sí kápò kálọ́sọ̀gbọ́ gbọ́ wọ́n ní ìgbà kẹmọ̀ ní ìgbà agbádá lọ́bì àárọ̀ wọ́n sọ ní tẹ̀síwá ó di yíwa àwọn ọmọ lẹ́yìn ó máa sọ fáwọn ọ̀gá ẹgbẹ́ ilẹ̀ kó bá wa tí ẹ bá ṣe gbẹ́ ilẹ̀ kó bá wa ní àbábà yíbọ́ àbábọ́lọ́bà gbọ́ kálọ́lọ́bí náà sọ àwọn ọmọ fọ́nlé pé àwọn ọmọ àwọn agbègbè wọn náà ló sọ̀dọ̀ náà kó mọ àná ìhúdà sáwà láti iná láti ka ojú ọ̀nà tààrà nígbà tí wà sáwà láti gbàgbọ́ wọn bára ìjà akùnfà tẹ fi rí ọ̀nà tí wọ́n ti wà ní fún wọn ní ẹ̀rí ní Qur'an sunna ni tẹ́gbà tẹ́gbà gbọ́ balùkún tún mujrim kírímìnà ni kírímìnà fúra yín ni mujrim kírímìnà yẹ bẹ́ẹ̀ kírímìnà ọ̀daràn àbí

ìtàmùrúnà àìlẹ́kùrúbílá máa jẹ́ ìṣẹ́gbà káwọn ẹgbẹ́ ẹgbẹ́ ògbóni káwọn ẹgbẹ́ ẹgbẹ́ òtà káwọn amòjẹ́ káwọn àti ìgbèrè tẹ́ ń parọ́ tẹ́ lẹ́kùrúbílá onájú alùbáwọ̀ àndáadá kágbà tẹ́nikánínà àwọn orúkú pẹ̀lú ọlọ́ọba káwọn nǹkan mẹ́ta máa pẹ̀lú ọlọ́ọba wọ́n sẹ́rù nà dáàmà wọ́n á fi àbámà wọ́n àgbà sójú لما رأوا العذاب ما رجع باي لا إله إلا الله ما جاري يجلو بعد أما المسلمين يقولون يقول قوي الجحيم سعرا تبقينا جهنم إنا جحيم بانبا القيامة يجمع تبقلق الله أكبر النبي محمد صلى الله عليه وسلم قل يا موسى لو قالوا قرقوا كنا في التبع يوم القيامة ونكي كسي قتام لونجنا ونقول لك نسوا anábìnrin máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ibi yóò máa jẹ́ dàrú kó wá fún yín ó di yín ọlọ́run ọba àwọn tó ara wọn túmọ̀rí lẹ́mọ̀ rákọ̀lọ́ azába ọjà àrínà àánákìdí àánákìdí lẹ́rìn kẹfọ̀ ọwọ́ àmúché a fi kọ́ wọn kẹfìrí lọ́rùn láìláìlá kó tó ti wọlé ó ti ṣe kọ́ wọn lọ́rùn ó ti máa wọ́ wọn láìláìlá lẹ́rìn kẹfọ̀rọ̀ alẹ́ ìzáwọ̀n náà ilẹ̀ mọ̀kánù yàmẹ̀lò tí wọ́n ti wọ́n ìtú wọn gbélé ayé fi náà wọn sọ wọn lẹsẹ ìtú wọn gbé wọn gbélé ayé fi láburú náà wọn sọ wọn lẹsẹ mo yà bẹ ẹjẹ àti dáadáa àti wà wà ẹni dọkì wọn tún sọ wà nínú oṣù rọmọdánì a fourteen fourteen fourteen forty three ẹjẹ agbóyànjú láti ẹgbẹ gíní àtúbà kálù àwọn oṣù yìí dáadáa a mà bọ́ ọdún mi o àyè mẹ́yàwó yẹn ọjọ́ bẹ̀rẹ̀ rọmọdánì wọ́n ti lọ ọwọ́ jẹta ayé àwọn fi ti lọ ó di àwọn náà mọ̀ إن الليل والنهار يعملان فيك فعمل فيهما أروا تسعدوا وانشلار ونشتبنوا كل بعد يجعت الكلام قلوبا به gbogbo tá ń sọ àtẹ́ntó ń sọ àtàwà tá ń gbọ́ ọdún ti bù aláǹfààní ọlọ́ba jáwà náà wọn tó ó jèrè àtàlkíyàmà ọlá kọ̀ránù kẹrìm ọlá aláìbẹ̀lẹ̀lá ọmọ ya mímú islam àwọn ọmọ ya wa tó wọ́n tẹ̀nà lọ́wọ́ fún ètò tá ń gbá lọ yìí ni wọn náà ni Umar Yusuf Of one two thousand naira ọmọ ayá wa Suleiman Ibrahim of one wa forty naira Aliyu Muhammad Taofik of one forty two thousand naira Amina Kẹ́hìndé Lawal ó fún five hundred naira Jaiz Bank náà ní báńkì wa account number wa zero márùn six nine eight two one Umar bin Khattab Islamiyya Jaiz Bank náà ní báńkì wa akan number 0569821 Jaiz Bank akan number 0569821 Umar bin Khattab Islamia lẹ́yìn ẹgbẹ́ ní mẹ́sẹ̀jì àbẹ́bá bí béèrè àbí mara tó bá bẹ́ẹ̀ pè wá kó tẹ́sì wá sórí 08023583078 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè àkọ́kọ́ ó jọmọ́ ìbéèrè tí ẹ̀dáhùn ní àná bẹ̀tọ̀ ó ní àlékún ó assalamu alaikum please a pregnant woman that is very heavy and cannot fast Ramadan what will she do and uh, what are the dua that a pregnant woman should be saying during labor So alhamdulillah, a pregnant woman that cannot fast are very heavy. She should not force herself to fast at all. She's allowed to be fasting. What she will do is that if she wants to add the reward of fasting, just give charity to one person who is fasting. That's all for, for her. Just feed one a person that is fasting by the time of iftar. That's all for her. Mm. And the dua, the all dua are okay. وسورة الفاتحة is very very okay الرسول صلى الله عليه وسلم في فاتحة الكتاب شفاء لكل شيء إلا السام in سورة الفاتحة there is what do you call it what do you call it ìwòsàn kí lẹ́nu pé ìwòsàn àyẹ̀yẹ̀ yẹ̀ gbé ìwò there is cure for every every disease so ó ti yẹ ìwọ̀n bàbá ó ti yọ ọkọ̀ bẹ̀rẹ̀ wọ́n ti fi síbẹ̀ náà wọ́n lọ́mọ. ẹ dákun èmi lèmi fẹ́ béèrè béèrè lábẹ́ ìdáhùn tí ẹ dáhùn yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí àwọn aláboyún bá lọ bá wọn pé àdúrà wo ni kí wọ́n máa ṣe tí wọ́n bá wà ní labour wọ́n máa ń sọ pé kí wọ́n máa sọ pé súnmọ̀ tàbí ilẹ̀ yàtàrà ẹ̀rá kò ṣe ẹ̀rí wà fún. kìí pé àlébì yóò yẹ bọ̀ láti àyà yẹn nítorí náà ni ní máa ń sọ̀rọ̀ bá a ṣe dìgbà náà ni wọ́n ní súnmọ̀ tàbí lẹ́yìn náà àwọn àṣeyọ̀rọ̀ fún láti kọ́mọ̀ yẹn náà jáde so wọ́n fi ọlá àyà yẹn tọrọ lọ́wọ́ lọ́wọ́ bàtà ní sábà rúmbẹ̀ hmm. wallahu ta'ala àdìpọ̀ mi tuntun wà náà ní kí ẹ pé sọ́dọ̀ in shikok ìyá sàmá òṣàkọt wà adùnàt lè rabbiha wà ọkọt wà ìdà àrùn muddat wà alqat ma fiha wà taqallat wà adùnàt lè rabbiha wà ọkọt tí ẹ bá bí fáfi tí ẹ bá kẹfà bí oyún pẹ̀lú ògbọ́lọ́ ìmọ̀ ẹ̀rọ láti dìbò insha Allah àti ní ẹ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣìpẹ̀ ó ní ẹ wá sọ wípé nínú àwọn tó ń ṣìpẹ̀ ni tí ó bá há kùránì ó wà nínú àwọn tó ń ṣìpẹ̀ ẹ dákùnrin tó wá há kùránì tó jẹ́ pé bídíà ni kùránì tó ń ha ti fi ń ṣe ń kọ́. bóyá kọ̀kọ́ mi mo ní láti kọ́ tó fi ṣẹ̀ṣẹ̀ tó há kùránì tó fi kùránì ṣẹ̀ṣẹ̀ tó bá kọ́ tó fi ṣẹ̀ṣẹ̀ kò ní ṣe bídíà torí kùránì kọ́ أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يعظم به الله سوى لو ولا أرقوا ولا بكن كن ستو سيأتي فهم بلا ستو سيأتي انت الله القرآن 42 verse 21 سوى بقى في القرآن مغربية انت بقى القرآن سلطو في السيأتي ó di ìjọba ìgbà àkùrán sọ̀rọ̀ ìdáná ara wọn ó di àwọn dú kùrán tí ń dú ẹ̀ dọ́ọ̀tì kùrán ó dínà sí. ìbéèrè tó tẹ̀lé ní ẹ dákun òun ní ẹ̀fọ́rí kan tí ma ń dùn láàmú àmọ́ tó ń bá ti fa abóníkì àbí anything hot bam, tó ń bá fà sí imú òun máa ń wá relief ṣé tí orí ẹ̀ bá ń fóun nínú àwẹ̀ yìí ṣé òun lè ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ló lè ṣe kọjá rẹ̀ èèyàn lè fi abóníkì àbí rọ́ọ̀bù nínú Ramadan kọjá rẹ̀ bẹ́ẹ̀ èèyàn lè lo brush sábà láà ọmọkọ̀ ìfọ̀nù sábúrú mẹ́ ó di àgbà. ní abẹ́ ìbéèrè gbogbo yá sí ẹ̀ lè fa bólíkì ẹ̀ ẹ dákun àwọn tí wọ́n wá ń sí asa nǹkan sáwọn náà yìí sí àṣà nínú ọ̀rọ̀. àṣà fífi gan ọba ṣẹ̀rí àmọ́ ojú agbá máa fi nínú ọ̀rọ̀mọ̀dá à hmm. eléyìí ó ní ìdí lórí sóbi tẹ́ pé bí ó ní eyín kó ti rí ni. Hmm. Hmm. ìbéèrè tó tẹ̀lé ní ọdún wo ni ọdún badar nínú Islam. ọdún kẹtàlá tí àlejò bẹ̀rẹ̀ iṣẹ́ ní wọ́n pèlè ah, ọdún bàdàn torí ọdún ọdún mẹ́ta la gbáko onígboro maka ó lè dé madina báyìí làwọn kẹfì gbogbo wa bá wọn ó di sọ ọdún tẹ̀lá sí kẹrìnlá ní eh, bàdàn ó di wa àwọn tó lọ tó gbé ogun wọn pè ní albadari àwọn tó jagun bàdàn gbogbo wọn ọlọ́run kó sùn bá wù màdínà ni wọn ọ̀kan ni wọn wù àkàtó lágbára díẹ̀ jọ kan sẹ́yìn náà mọ̀rọ̀ wá ní ya rasulọ dàáni adùrùbọ̀ ọdọ́ká òjì ọlọ́ọ̀bá gbàmílẹ̀ kí n gé orí ẹ̀ kàrí láti ó wùyí àti ọba mu sẹ́yìn àdébìyẹ ọmọ ẹ̀ òtú bẹ́ẹ̀ ọmọ kó ó wà náà tó ga gbọ́dẹ̀ rẹ̀ ọlọ́run tó bá wù ọ̀pọ̀ sí ó lè tó wùlù ó lè bó ti rí ni ọlọ́run kó sàlọ. ìbéèrè lè ní ṣé èèyàn gbogbo bẹ́ẹ̀ aláwọ̀ inú asálùkàlà asàfi dúnìyà wọ̀lá àti mistake láti pẹ̀lú àgbà bẹ́ẹ̀ yẹ́nì máa ṣe bùdé adébìlì ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ kẹsìbí ní rúkú ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní sojú aláwọ̀ inú asálùkàlà asàfi dúnìyà wọ̀lá àti pàápàá jùlọ àsìkò táwa yìí kọ́ ló mọ́tà dáàbò bò wá àsìkò táwa yìí are very very important kọ́ ló mọ́tà dáàbò bò wá o kọ́ ló mọ́tà dáàbò bò wá o ní ìparí nítorí ìjọba àsìkò ẹni eléyìí ni òun gbọ́ wáàzí nínú àgbọ́yìn Islam pé ẹ sọ wípé inú ọlọ́run bá ń dùn tí èyàn bá dí ihò méjì kan òun wá rántí pé tí èyàn bá dí ihò tó wà láàrin sáfú òun wá rántí náà ni lójú ogun tí bí وبين نعم. الله يحب الذين يقاتلون في سبيله صفعا كأنهم بنيان مرسوس أودي الله ولوبا نعم. متى أكل ولوبا متى نفس ولوبا يا تتمى في كلهم في نفس ولوبا تعالوا ولا تل قيامة نعم. بس برمضان تلو بسم الله الله جاي يريك الله الحمد لله أودا أنت لو فتو يي الله سوالة سهري أودا أنت سيكوا ناشي الله سوالة سهري سبحانك اللهم بأمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك